لقد كان في قصصهم عبرة لأولي الألباب ما كان حديثا يفترى ولكن تصديق الذي بين يديه وتفصيل كل شيء وهدى الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وإمام المتقين نبينا وسيدنا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما يا عالم يا خبير اللهم يا من فهم سليمان فهمنا ويا من علم آدم الأسماء كلها علمنا إنك أنت العليم الخبير اللهم رب جبريل وميكائيل وإسرافيل فأتر السماوات والأرض عالم الغيب والشهادة أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون اهدنا لما اختلف فيه من الحق بإذنك إنك تهدي من تشاء إلى صراط مستقيم آمين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أبي لهم وبتسفي جكوتي هو tí a fi fẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ yìí àánú ọlọ́run ọba lárí tí a fi lè fẹ́ bẹ̀rẹ̀ torí wípé àwọn àkókò tá a lò síwájú ká tó bẹ̀rẹ̀ kì í ṣe dúkìá wa ọlọ́run ọba ló ní gbogbo àkókò yẹn àrà tó bá dẹ̀ òwúlò lè dà nínú àwọn àkókò yẹn ṣùgbọ́n inú àwọn tí ó yọ̀ǹda fún lajẹ́ kan tá a fẹ́ sin nǹkan tá a fẹ́ rí sí àti wá bẹ̀rẹ̀ rẹ̀ báyìí àwọn abẹ́lẹ́ wọn ọba nínú àánú ẹ̀ bákan náà gbogbo àwọn oríire tí máa wà nínú ìjókòó báyìí ọlọ́run mọ́ra wà láàrin rẹ̀ ọlọ́run àwọn ìbùkún tí máa wà nínú àwọn ìjókòó báyìí ọlọ́run mọ́jẹ̀kọ́ wọn wà ọlọ́run àwọn ìlọsíwájú ẹ̀sìn àti tayé tí máa ń jẹ́ tẹ̀ lẹ́yìn tó bá jókòó nínú àwọn ìjókòó báyìí ọlọ́run kó fi sàárà fún wa yá Rabbal alamin yá Dhal àtúndúpẹ́ fọ́lọ́n lórí wípé a tafsir ní àkọ́kọ́ àwẹ̀ àwọn náà láti ń àwọn náà ń bọ̀ ẹnìkan òpin ẹnìkan kan láàrin wa àgbọ́ mùsíbà àgbọ́ àjálù àgbọ́ wàhálà àlàáfíà láti bẹ̀rẹ̀ àwátá bẹ̀rẹ̀ là ń sọ̀rọ̀ wọn ìlú wátá nígbàtá àlàáfíà tá a fi bẹ̀rẹ̀ tí ò sí wàhálà náà lónìí náà òun náà látún fi parí ẹ̀ bákan kò sì wá sí wàhálà kankan náà náà lò eléyìí náà ní nǹkan tí a máa ń dúpẹ́ fọ́lọ́ lórí ẹ̀ torí wípé kí ìfọ̀kànbalẹ̀ ọ wà kò sí lọ́wọ́ ẹnì kankan ìjọba ò lè pòfáìdì ọlọ́run ọba ní ìbẹ̀ lọ́wọ́ tó bá jẹ́ pípé ìjọba lè pòfáìdì ẹni ọ̀yẹ́ kan máa lo nǹkan kan fúnra wọn tí wọ́n bá fẹ́ jáde tó ti bẹ́ẹ̀ náà jẹ́ ti wulẹ̀ àwọn olùtó náà àbúrò àti màá tí bá kàn án ọwọ́ ọlọ́run lọ́wọ́ àwọn adúpẹ́ fọ́lọ́run lórí oore tó ṣe fún wa yìí bákan náà mo kí gbogbo ẹ̀yin tí ẹ jókòó ẹ̀yin olùgbọ́ ọ̀rọ̀ ọlọ́run ẹni tó dàgbà jù àtẹni tó kéré jù àtọkùnrin wa àtobìnrin wa mo kí wa púpọ̀ wípé mùsùlùmí wa fọ́lọ́run tó jẹ́ sí pé rúdú kò báyìí làwọn wà sí wa àti kí á ya ọ̀pọ̀ ènìyàn lápè díẹ̀ láàrin àti kí nínú sọ́nà tó lè sọ̀rọ̀ وما أكثر الناس وما أكثر الناس ولو عرفت بمؤمنين ما يعرفني لا في جيل أتقي من علينا فلما بعد الله ما يؤمن أكثرهم بالله إلا وهم مشركون وما يؤمن أكثرهم بالله إلا وهم مشركون àwọn àyà ọ̀pọ̀ ènìyàn láfún díẹ̀ láàrin tó bá wá kàwọ́ kú kan nínú díẹ̀ yẹn kí ló yẹ kó ṣe fọ́lọ́ kì í sagbára rẹ o díẹ̀ ilé ẹ̀ ti ní màá ṣe rẹ o ẹni tó ní torí burúkú náà òun náà ò rí náà etí ẹ̀ di làákàyè ti fún ni ìjọ tí làákàyè ẹ̀ bá ṣí báyìí ìjọ náà ni ọmọ pípé tó ń wá ọ̀dà èyí tí ń fagbó lọ́wọ́ nìsín bẹ́ẹ̀ bá ti wúlẹ̀ kẹ́ sọ̀rọ̀ tó yóò tún máa bú ọ ní pé ọ̀gbẹ́ni wájú mi kí làwọn lọ́n wa wọ́tọ̀ ọmọ ayé jẹ tí ọ̀ sì mọ̀ pé yà lòun jẹ mm. ọkàn rẹ ti dú ó ti tì etí rẹ ti fọ́ etí rẹ ti di ojú lórí nàmà ìwọ́n tó lọ́n wá sọ fún sọ́jà sí pé ọkàn rẹ ti payá ojú rẹ rí na eh, eh, eh, etí ẹgbọ́n tó dáa tún wá rìn síbi tó dáa ká máa ṣe special ọpẹ́ fọlọ́n ọlọ́run èmi dúpẹ́ tèmi ìwọ náà dúpẹ́ tiẹ̀ fọlọ́n gẹ́gẹ́ bí àkókò tí ó ti lọ díẹ̀ àyà méjì ni ọ̀rẹ́ fi ṣe tẹ̀síìrì lẹ́yìn ẹ̀yin náà ti máa pè tí kì bá ṣe pé ó jẹ́ bó ti jẹ́ àyà kan ó lè gbọ́jọ́ méjì lọ́wọ́ wa nítorí àti fa àwọn àǹfààní tí ń bẹ́ẹ̀ mẹ́ jáde fún wa ṣùgbọ́n nítorí pé a fẹ́ gúnlẹ̀ sóràtù Yusuf lẹ́yìn mo ti ń rí àwọn èèyàn kan jókòó sí àwọn Yusuf náà lọ́pọ̀ tó bá ń lẹ́ àmọ́ àrí ìhùn tó bá yá nígbà bá jáde torí gbogbo aná àlámọ́ ń dáyé ń wí nìsín ní àbá rí yàn pé kí ló kọ̀ rẹ ó lè pé wá ara kírísẹ̀ ní pé ẹ̀ mùsùlùmí ó lè bá aráyè àtìfún tó bá fẹ́ àtìfún náà yìí yóò pé mo sì lo fún wọn ọjẹ wọn dìndìnrín ni wọn àwa tó wá báyà ètò dìndìnrín àmọ́ tí àǹtí bọ́ọ̀bọ̀ wa mú sàtífíkẹ́ẹ̀tì lọ́wọ́ àwọn kan tá a lè lò wà tá a fi máa fún òtọ́lọ̀ ń jẹ́ Yusuf inṣàlá wọ́n máa wò mí ọba àmọ́ jáde lásán tá a bá mọ ọgbọ́n ìṣe Yusuf tó bá jáde á tún gbowó lọ́wọ́ sí i ah, lọ́nà báyìí gbowó sí táìmù wa dà sọ àwọn obìnrin wò mí lọ́ọ̀kan yìí pé obìnrin yìí jẹ́ Yusuf àbí Yusuf amẹ́ni nígbà táwọn àrí kí ni a wà fi mọ iyì tàwọn náà àmọ́ iyì tí náà lónìí pé ẹni tó bá bí ọmọ. tọ́mà jẹ ń gbogbo ọmọ Yusuf náà wọlé lónìí náà ṣùgbọ́n mọ̀ bá tẹ̀síkẹ́tẹ̀ ọmọ rẹ̀ lọ́wọ́ ààfin mọ̀kútẹ́ inṣàlá ní ọ̀pẹ̀ àwà ti kankan kan kó lè bàjẹ́ pé a lè parí sóra náà àfẹ́ padà síbi sóra yẹn mọ́ ní ọdún tó ń bọ̀ àyà one ten àti one eleven ibẹ̀ la fẹ́ wọnú ẹ̀ lẹ́nu ibẹ̀ láwọn ọba aláàánú ti ti nǹkan náà kó ti náà fún wa. nígbà tí a ti mọ̀ wípé ọlọ́run ọba ti tàlàyé fún àná àyà one oh nine olùgbọ́ mi máa wo tafsir rẹ̀ dáadáa tàbá ti wá tafsir owó àti Qur'an ẹ̀jọ̀ máa wúra yín dóhùn ọba wù ọ ìwọ ti kíni. rí i pé tafsir ò lè tafsir láì Qur'an. Hmm ẹ máa lóun ti tẹ̀síìlù tí ọ̀ka kọ̀ án àbí tẹ̀síìlù kò ń ṣe tẹ̀síìlù ló ń ṣe èyí ṣe tẹ̀síìlù tẹ̀síìlù náà rẹ̀ ẹ̀yẹn tó tẹ̀síìlù yóò gbé kọ̀ án tó máa wò tá a máa rí pé àyà kọ̀ án ní ṣe tẹ̀síìlù rẹ̀ tọ́ ọlọ́run ọba sọ fún ànábì wa àyè sọ́lá àti wọ̀sánàm ní àyà àtàná rí pé bá a ti rán ọ tó tí wọ́n ń dà ọ láàmú tó yìí tí wọ́n rọ̀ gbà tiẹ̀ kì í ṣe lọ́kọ́kọ́ tẹ́lẹ̀ sí àwọn tó tíwájú rẹ̀ náà irú ẹ̀sẹ̀ àwọn náà àwọn náà nínú pọ́bẹ̀mù báwọn ṣùgbọ́n gbogbo àwọn tí ọ̀gbọ́ báwọn tó lọ síwájú nìyẹn ojú wọn rí màbò ó ní ta fi ṣe ìjìyà fún wọn bẹ́ẹ̀ náà sì ní gbogbo àwọn àrẹ́bí ọlọ́run tí wọ́n síwájú rẹ̀ yìí táwọn kan ọ̀gbọ́ tí wọ́n gbà yín ojú ò tì wọn ìwọ náà ojú ò lè tì ọ́ bẹ́ẹ̀ náà ni gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀gbọ́ sí ànábì lẹ́nu yìí sallallahu alaihi wasallam ẹ lọ béèrè tàwọn tó síwájú yìí ẹ̀wọ̀n tójú wọn rí yìí sẹ́yìn náà fẹ́ kí àbẹ́ mo sì fún alápòjúwe lánàá wípé téèyàn bá lọ bí kan ọlọ́sọ́nà báyìí lọ́ba dé ọba dé lálápá kan mú ẹnì kejì náà tún lọ́gbà tó tún dé wọ́n tún gbé e lẹ́sẹ̀ kan ẹnì kẹta náà lọ ojú kan ló gbé bọ̀ ẹnì kẹrin náà lọ etí kan ló gbé bọ̀ mo wá bí gbogbo wa léèrè pé tí wọn náà lọ bẹ̀ bí mo ní gbogbo ara rẹ pé ẹ́ẹ́ tójú ọmọ rẹ bí gbogbo ara rẹ bẹ́ẹ̀ náà lọ́rọ̀ àyà one oh yẹn ti sọ fún wa wípé tẹ́ ẹ̀ wòye sí torí kọjá ni afàlámúyà sí irú fìlà àrùn afàlámúyà sí irú fìlà àrùn tẹ́ ẹ̀ máa ń tọ́lọ lórí nǹkan ti kọjá lórí ilẹ̀ yìí ó tẹ́lẹ̀ sí pé bẹ́ẹ̀ bá tiẹ̀ torí ọlọ́run gbọ́ tẹ́ ẹ̀ torí ọlọ́run gbà ó yẹ kẹ́ ẹ torí ara yín kẹ́ ẹ gbọ́ kẹ́ ẹ gbà tẹ́yìn náà fẹ́ ẹ̀yìn náà fẹ́ dalápá kan ẹ̀rẹ́ lójú kan yìí ẹgbẹ́ ju ti yín náà bàjẹ́ báwọn tó fọ́lájú tí wọ́n gbọ́ ti bàjẹ́ ẹni ọlọ́wọ́ adọ́wọ́ adáwọ̀ rẹ̀ ọlọ́wọ́ ni ẹlọ́mọ̀ pé ibi tẹ́ dé sí lálùkì yàrá ó lóore púpọ̀ fẹ́yìn tẹ́ bá gbà fáwọn ànábì ọlọ́run ìyẹn ní sí ànábì wọ́n ní kọ́ sọ bá ń fáwọn ànábì ẹ̀rọ lórí ọlọ́hu aláàánú ọlọ́wọ́ ni afárá ta àkìlú. àfárá ta àkìlú. أفلا تعقلون آية تواجب أن تاني يلوم واسوكي حتى إذا استيأت الرسل وظنوا أنهم قد كذبوا حتى إذا استيأت الرسل وظنوا أنهم قد كذبوا وظنوا أنهم قد كذبوا جاءهم نصرنا جاءهم نصرنا فنجي من نشاء جاءهم نصرنا فنجي من نشاء ولا يرد بأسنا عن القوم المجرمين ولا يرد بأسنا عن القوم المجرمين حتى إذا استيأس الرسل وظنوا أنهم قد كذبوا وظنوا أنهم قد كذبوا جاء جاءهم نصرنا جاءهم من نجا ولا يرد بأسنا عن القوم المجرمين إليه الله لقد كان في قصصهم عبرة لأولي الألباب لقد كان في قصصهم عبرة لأولي الألباب ما كان حديثا يفترى ولكن تصديق الذي بين يديه وتفصيل كل شيء ما كان حديثا يفترى ولكن تصديق الذي بين يديه وتفصيل كل شيء وتفصيل كل شيء وهدى ورحمة لقوم يؤمنون وتغفير كل شيء وهدى ورحمة لقوم يؤمنون لقد كان في قصصهم عبارة لأولي الألباب ما كان حديثا يفترى ولكن تصديق الذي بين يديه وتفصيل كل شيء وتفصيل كل شيء وهدى ورحمة لقوم يؤمنون. báyìí ni ọlọ́run ọba ń ṣe ìtùnú ọkàn fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ṣé ojú rẹ̀ ti ń rí lọ́wọ́ yìí wọ́n sọ fún wa àwọn ẹ̀kọ́ tó rí kọjá mo bèrè lọ́wọ́ ìmáàmù kan bẹ̀ yẹn lánàá tí mo ní báwo ni ìdarí magalasi rẹ̀ ṣe rí á olówó díẹ̀ gbogbo jama magalasi rẹ̀ òṣèré ó lè mọ́ jọ one hundred péré àwọn òṣìṣẹ́ ọlọ́run ó jẹ́ sí wípé àwọn tá a rán wọn sí wọ́n burú jà àwọn tí wọ́n ti lè mọ́mù fún lọ síbí àwọn tí wọ́n ti lè mọ́mù fún ibi ẹ̀ ti ń ṣèrò wọn tó wà ládùúgbò rẹ̀ ẹ jẹ́ sínú ìsìlámù rẹ̀ àwọn eléyìí àwọn tí ọmọ ọlọ́run rí rárá tí ọ̀dá ọlọ́run mọ̀ rárá ní ọwọ́ a mọ̀ pé ìwọ wà sọ pé jìjì ọlọ́run ni ọkọ̀ mọ̀ pé ìwọ tó jìnà ẹni tó ọbẹ̀ ṣàpèjì ara rẹ sí lọ́dọ̀ kan kọ̀ mọ́ iṣẹ́ ń bẹ ó fi jẹ́ sí pé àwọn àrẹ́bí ọlọ́run ẹ ń bá tọ́ wọn ó ti tọ́lọ̀ àwọn afáàtọ̀ tó bá dúró ti sí àwọn àrẹ́bí ọlọ́run náà ẹ ń bá tọ́ wọn <laughs> ó ti tọ́lọ̀ ní àbákan yìí torí pé iṣẹ́ táwọn anábì ọlọ́run gbé wá lòun náà tó ti afẹ́ntẹ́ ọ̀bà tó ti dáadáa ló kù ọ̀hún ti máa gbìjà rẹ tó ní máa fi ṣe ń gbìjà rẹ gà àwọn yàrá máa rí pé tí ìwọ kọ̀ wò ní nǹkan kan tó lè kó o dúró ti ṣe ọlọ́run ọ̀bà ọ̀rọ̀ wa ni wà nẹ́bì sọ̀rọ̀ bá wa bójú rẹ ti ń rí lọ́wọ́ lọ́mọ pé àwọn tó ṣíwájú náà ojú wọn rí bẹ́ẹ̀ kódà díẹ̀ nínú tó tí wọ́n abẹ́ sọ́kàn nù áyà ìwò òjíṣẹ́ tá a sọ fún ọ pé kò ń jíṣẹ́ fáwọn ènìyàn tó jẹ́ sípò àwọn èèyàn rẹ̀ ọ̀fẹ́ gbọ́ wọn ọ̀fẹ́ gbà ara wọn ni àtà ìlàsàyè àtàrò rùsùl kìí ṣe wọ́n nìkan ní. tó fi jẹ́ sí pé ọ̀rọ̀ débi tí àwọn òjíṣẹ́ ọlọ́run ti fẹ́ ẹ̀ já kan ìpè ẹ̀dúnà ẹ̀dúnà sí ọlọ́run rí apẹ́ tiẹ̀ ní tí gbogbo ẹ̀ wá lè kankan báyìí. ìwé lọ́wọ́ bá wa Muhammad sallallahu alaihi wọ́n fi ń lọ́kàn ló fi jẹ́ sí pé Quran ń tó sí lára ànábì pọ̀ sallallahu alaihi nígbà tó jìjọ ọlọ́run tó bá nílò ọ̀rọ̀ tí ó máa tù lọ́kàn ìwọ tí ìwà sòfin sí ọlọ́run àfa àlàkà ni ọwà nílò rẹ oníbẹ ọwà lè rí rẹ torí pọ́ àbáwọ̀ sọ̀rọ̀ àti ya máa jẹ́ nínú koran kọ́ wo bó ti táwọn ká padà sí inú kọ̀ọ̀rán ó rí pé ọ wà mọ́bọ̀lá rẹ pé àwálì mú àwọn ànẹ́bí ọlọ́run ti bá ń tún wọn lọ́wọ́ ìwọ́tọ̀ ọ̀nẹ́bí ọlọ́run kankan ọ̀nà káàtà ń bí ọwọ́ á ní kò ní ju ọ lọ́wọ́ ó rí wọ́n máa pọ̀jù bẹ̀rẹ̀ bí ẹni tó máa rẹ̀ ká kú ni tí wọ́n ń gbára dálẹ̀ ní ẹnìkan bá dé lọ́ba ní ọmọ àwọn mẹ́fà ló kú ní ìsìn ní ẹ̀rí para ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ọlọ́run ti máa ń tu àwọn ànábì ọlọ́run lọ́kàn tó fi jẹ́ sí pé gbogbo wa pátá ẹni tó bá gbé sí ọlọ́run dání ẹnìkan bá gbádùn owó kan wá bá ọ. mọ jẹ́ nítorí tó ń dẹ́rù bá lọ. ó dáa lọ pé owó ayé wa ń bẹ́ẹ̀ ni o ẹ̀rí nǹkan. àdánwò ló gbé wá o tó ń bá fẹ́ àdánwò mi kan fi ayé ní ti ọ́ ókè àdánwò ti ń ṣe àdánwò kan nù gbólóhùn tó tó wá sọ fún pé ayé ní sí òun ó tún ti fi àdánwò míì kan fún. ó bá gbé wá sọ pé kí wá náà wá ní kí ló ṣẹlẹ̀ tí ó gan tí ó ṣẹlẹ̀ kí ló ń bọ̀ lókè tí kí ni kí ló ń tó wí fún nìyẹn àwọn oníṣẹ́ ọlọ́run bí a ti ṣe nìyẹn. ẹ̀ẹ́dọ̀ sáwọn tó yẹ sí pé wọ́n fẹ́ mú ìkíkíni ayé ni àwọn wani wa nabi hatta idha tayi asar rusul hatta idha tayi asar rusul ah tó bí jẹ́ pé àrí nínú àwọn wani àrùsùlù gbogbo wọn èdè díẹ̀ náà gbogbo àwọn mẹ́sẹ̀njà ọlọ́run gbogbo wọn ní afẹ́ ìjà kan kò sẹ́ńdí ọ̀bà àátọ́ta náà wà Muhammad náà sọ́ra kò sẹ́ńdí ọ̀bà ẹ̀mí fẹ́ pín o náà ni hatta idha tayi asar Kẹ́mi àwọn ànábì Ọlọ́run ti fẹ́ pin nígbà tó wá fẹ́ pin wà gan nù. Wọ́n ti wá gbà kìí lọ́nà àbálẹ́lé mọ́. Wọ́n ti wá rò pátápátá yí pé ẹ̀. Àwọn eléyìí wọn ò ní gbọ́ wọn nígbà. Àwọn eléyìí ò ní gbọ́ wọn nígbà. Gbogbo nǹkan tá a sì ń retí pé kọ́ lọ́wọ́ fi jẹ wọ́n ń ya. Tí ó sì bá wọn báyìí, tí wọ́n fi rò báwọn. Ah, bí wọ́n ṣe ń rò bá ná ènìyàn lọ́wọ́ ní ń já ààrùn násùrù náà. Ọlọ́rin násùrù náà kò sọ pé násùrù, tó bá sọ pé ìdájá násùrù lọ, pẹ́ẹ̀tọ̀ sí ìdájá àìnásùrù, àrùn ti dé, pẹ́ẹ̀tọ̀ sí àrùn ọlọ́run dé ọwá rí násìrò náà ó tún lágbára ju násìrò lọ́yẹ̀ lọ. ọlọ́run rí bí wọ́n ṣe rò báwọn bí wọ́n ṣe rò báwọn òkúbi lọ́rọ̀ wọn ṣùgbọ́n wọ́n pé ah, olùwà ti wá rí bíbí ẹ̀ báyìí káwọn kìíní ò ní jèrè ní ara wa báyìí. tí wọ́n tó rò tán bẹ́ẹ̀ náà ni àránṣẹ́ àwọ ọlọ́run tó ṣe gbàǹgbà bó ṣe wẹ̀. náà ti lọ́nbẹ̀rún ló fi fún násìrò àrànṣe tó kọjá àrànṣe. kí wàá ní násìrò ọlọ́run náà ní pé gbogbo àwọn tí wọ́n yín mú sí wọn tí wọ́n yín ẹ̀gẹ́ ẹnu sí wọn àyànjú wọn ńlẹ̀ lẹ́fìn ní násìrò náà tí násìrò bá ti di pé àwọn àtàkì ọ̀tá wa wípé kọ́ máa kú kọ́ máa bàjẹ́ kọ́ máa dọ̀bọ kọ́ máa dẹ alájá kọ́ máa dẹ ẹlẹ́dẹ̀ lọ́wọ́ máa pé násìrò ló ń kọjá bẹ́ẹ̀ ẹnì kan fẹ́ ṣe sùtà fún ọ ní ìsìn kọ̀wárí ti ọgbọ́n mi wọ́n fẹ́ ṣe sùtà fún ọ kọ̀wárí ti ànàṣẹ́ ọlọ́run náà ṣùgbọ́n wọ́n fẹ́ ṣe sùtà sí ọ kò rí ṣe òun ló tún gé lórí àtàkọ́ àtẹ̀sẹ̀ lẹ́ẹ̀kan ọyọ́kọ́ ọmọ pé ànàṣẹ́ ilé wọn yàtọ̀ sí ànàṣẹ́ ìtàkọ́kọ́ irú tẹ́lẹ̀ kejì ẹ̀yẹ́ máa ń pè ní násùrù náà ọ̀rọ̀ àti ìṣẹ̀lù tó bàjẹ́ ọ̀rọ̀ ni já ahun nasruna fanujjiya man nasha yẹni pé dáhùn sí ọlọ́run ọba bá dé fáwọn òjíṣẹ́ ọlọ́run téèyàn ọba máa ṣe tó bá rìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ níbi tí ọlọ́run ti ń fìyà jẹ àwọn ẹni tọkọ tiẹ̀ ó ní ó forí ń bẹ̀. Ọlọ́run nípa ló jí a máa ń nàṣà. Àwọn mọ́mì ní òdodo, àwa làwọn ń bẹ̀. Tó bá jẹ́ sí pé àbá làwọn ni ìyá ọlọ́run tó dé fún wọn, ọlọ́gbọ́ra ju fún ọlọ́run bẹ̀ lọ. Ní títí ìyá ọlọ́run bá dé tó bá bá kèfèrí. Bí Mùsùlùmí ọ̀bá máa ṣe, tí ọ̀bá fi yọ kàn ó. Ó ò tẹ́ ẹ lílára rẹ̀, ọlọ́run ló lè ṣe kí ni. Torí Násùrù náà lọ́wọ́ ń bẹ̀yẹn. Eh, àràǹtí ọlọ́run tó bù háyà tó kọjá kọ́ máa describe ẹ̀ náà fanújíyà máa ń nàṣà àwọn lè máa wò yí pé fanújíyà máa ń nàṣà òkò ń bomi sí násìrò náà díẹ̀ díẹ̀ ọmọ tó máa ń bomi yẹn ni pé ìyàtọ̀ lọ mú wá tó tóbi gbàǹgbà káwọn ọ̀tá àwọn àlẹ́bí ọlọ́run fanújíyà máa ń nàṣà òyìn ìgbà máa wò ń bomi sí i àbọ̀lọ́ ń bomi sí yà yẹn tí ó fẹ́ mú ah ọlọ́run ní wàhálà. pàlú kí amanda ṣáwò bomi sí fún wọn o àwọn atọ́gbàdà àwọn ànábì ọlọ́run la bomi sí fún pé kò ní kàn àwọn èyí tá a gbọ́ pé ìyá ọlọ́jẹ́ ti wọ́n yìí àà ọ̀la yóò rọ̀ dùn bá a fún wọn. bá ti túmọ̀ àyà tó yọ́lọ́ ní wàlá yọ̀rọ̀ dù ẹnìkan ò tó bẹ́ẹ̀ láti lè dá a padà ọlọ́ntún ní bá sùnà ọmọ àti bá sùnà túmọ̀ násùrùnà tó ń gbọ́n bá kò lè pé násùrùnà ọlọ́run fún wa lóúnjẹ níbi àyà ẹ̀ já àhún násùrùnà ìdí wọn jẹ wa bá wọn ìdí wọn mú wa bá wọn ńkọ́ já àhún násùrùnà yẹn ni pé a discipline àwọn o àwọn ọ̀tá wọn àwọn ọ̀tá àwọn ànábì ọlọ́ tẹ̀síru nẹ́sìrù náà àwọn máa mú láti bí wà lára ìrọ̀ tó bá súná. wà lára ìrọ̀ tó bá súná. ẹnìkan ò tó bẹ́ẹ̀ láti bẹ́ ìyàwó ọlọ́run ọba padà káwọn owó. àmìlú kan ó nínú jẹ́ hmm, fún àwọn tó yapa sí ìlànà àwọn ànábì ọlọ́run. ẹni pé tọ́lọ́mbà ti tẹ́ láti fìyà jẹ àwọn tó pàtàkì àwọn ànábì ọlọ́run kò sí tí ó dá padà ṣùgbọ́n àwọn amúmi ni ọlọ́run bá fẹ́ bínú sí wa tá a bá ké sọ́nà àmà dáhùn àmọ́ ẹ sàdọ́ àbẹ́ rọ́bà náà ṣe fún àánà làádà kí ló fi ṣe ká sùn náà gbólóhùn iná mọ́mìnú ọba làádà ìyàwó lé kú òfún kébèrè tí lọ́ba lórílẹ̀ ayé níbẹ̀ kọ́lọ̀ wọn tó fìyà jẹ kẹfẹ́ lórílẹ̀ ayé ó ti bá dé wàlà làálí náà àfààní kan ní máa sọ lọ ẹni wàlà làálí náà ẹni pé ìtumọ̀ wàlà làálí náà ni pé ó ti bá tí àtàn ẹni pé ó ti bá dógbò ń gbówó tọ́lọ́ máa ti wá gbé wá báyìí kò sí tẹ́lá padà wà láàyò ọ̀rọ̀ tó bá ṣe náà. tòmọ́ tí yàrá jẹ́ múmi ní tọ́lọ́ ń bá tẹ́tì àti tọ́ba bẹ́ẹ̀ lọ́n dáadáa ọlọ́run àmọ́ rí ìlú ẹ̀ làdúrà tààkì wọn Rabbana olúwa wa. náà ayẹ̀ ẹlẹ́hùn pàkí yìí àwọn a máa wò pé kí làṣẹ fọ rẹ̀ pẹ̀lú ìtàn ànábì wa Yusuf àìsàdáńtì wọ́sẹ́làm náà bá wọn mọ̀ pé gbogbo ayé àyẹn látòkè délẹ̀ rẹ̀ àṣekọ rẹ̀ pẹ̀lú tàn náà wáyé sùn ọ̀hán ó sì kílẹ̀ àwọn ojúpọ̀nà tá a ti lè máa gbé jáde pọ̀ ìkánú ẹ̀ nìyí alákọ̀ọ́kọ́ àwọn máa gbé حتى إذا استيأس الرسل حتى إذا استيأس الرسل ẹ̀ pé àwọn òtítẹ́ ọlọ́run ọ̀bẹ́nu wọn ọ̀pọ̀ gbogbo wọn wọ́n ti fẹ́ jákàn sí sórí yóò sì pè tí nǹkan tá lè tẹ̀ wá lọ́wọ́ tí ń dá fẹ́kọ́ lọ́wọ́ mú kó fún àti ó mú kó wọ́n ní a máa fi túmọ̀ ìtọ́sẹ̀lẹ̀ láàrin ànábì àkó àti ànábì wa lèṣù bàbá ọ̀rọ̀ mẹ́fún dídí fọ́ ti sọmọ pé ọkàn ó ti máa ṣàìsàn díẹ̀díẹ̀ Mbà wá yá lọ́bá lọ́bá padà, ọwà fi já ahùn nasruna. Já ahùn nasruna. Ọwà fi túmọ̀ rírí tẹ́rí Yusuf padà. Nàá, sàmìyàn bá mú. Bí àkejì, fáìdì kejì, ó ní ìtàkì. Wàkàrùn-ún وخدودا وظنوا أنهم nínú àwọn tí a tó fi máa wò kó sopọ̀ náà ni ayẹ̀ yìí tó ní وظنوا أنهم قد كذبوا àwọn ànábì ọlọ́run àwọn òṣìṣẹ́ ọlọ́run tá à wọn wọ́n ti wá fáwọn èèyàn àwọn òṣìṣẹ́ ìgbọ́ta wọn ò gbà wọn. wọ́n ní àárọ̀ amújẹ́jì látara ànábì ọ̀rẹ́ àkókò àìsàn pẹ̀lú àwọn ọmọ rẹ̀ mẹ́fẹ́ wà ní àwọn ọmọ rẹ̀ mẹ́fẹ́ wà ní wọ́n fi ojú bàbá rí débi wípé yẹkínu ti ń bẹ lọ́dọ̀ bàbá gan wípé ọmọ yìí ò kú ó ti fẹ́ máa yẹ ó ti fẹ́ máa mì náà láti máa tún máa wàdọ́ nù ànàhùn náà. Yá ahùn nàṣòro náà, àrùn tí ọlọ́run dé wá báwọn òjijì ọlọ́run, a máa rí àṣepọ̀ rẹ̀ nù tán ànábìwá Yusuf àti Yakub àìsàn sàdámù sọ́tù Yusuf ayà 94 ààrì pé ọlọ́run ọba sọ́tù wọn dá ń máa fàtà lẹ́kùn láyé wà nù ayá yẹn níbi tọ́lá wọn bá sọ pé kọ́lá abúhùn bàbá wọn sọ pé àjá àhùn nasrúnà Inni la ajidu riha Yusuf. Inni la ajidu riha Yusuf. Bẹ́ẹ̀ náà ni nínú àwọn nǹkan tí a fi máa rí náà ni wà fífì dẹ́ẹ̀dì yìí kàfíra. nínú àwọn ajá àhún nẹ́sùrù náà, a máa rí ibi tí ẹni tí ò rí náà mọ́ tí ò tiẹ̀ tiẹ̀ ronú kó ń lè rí nàpadà lọ́ba dẹni tó rí nàpadà lẹ́sàn láì sọ pírẹ́sàn ó wá rí nàti bó ti wà tẹ́lẹ̀ lọ ìlọ́wọ́ sọ́tù Yusuf bákan náà ayah ọlọ́run bá sọ pé ìfàlà ń. àmújá àlùbáṣì alùpàwọ̀ aláwàdì ìfàwọ́sáńtì àbáfíyọ kọ́lá àdámọ́ akúnlákún ní ìlú ní àdàmú ní àwọn ọ̀nà àdá. أوريك أن ألقاه على وجهه فارتد بصيرا ألقاه على وجهه فارتد بصيرا آه. رينا تولينا لا كان جاءهم نصرنا جاءهم نصرنا آه. àṣepọ̀ pọ̀ lára àyà yẹn pẹ̀lú ìtànàbíwá yàkúbà tànàbíwá yóò sọ àyè sọ̀rọ̀ àti mọ̀ díẹ̀ ń bẹ́ nìyẹn tààtù fún wa náà àtà ìsẹ̀yà àṣà tọ́ bá ti rí ìsẹ̀yà àṣà ọkọjá ya ìta ya ìta ọjà kan àyíbá náà kọjá kan mùnà ọsọ rìtì nù ṣùgbọ́n ìsẹ̀yà àṣà kìí ṣe rìtì nìkan lọ́sọ̀ nù ó ti sọ àwọn ìrètí ìrètí nù gbogbo ìrètí lọ́sọ̀ nù náà ni ìsẹ̀yà àṣà hàtà ìrẹ̀sà wọ́n ní ọ̀rọ̀ yẹn dábàá débi pé tí nǹkan bá kọlu yẹn tán èèyàn sọ bàbá rẹ̀ sínú nù yéé dé ìrètí díẹ̀ díẹ̀ lẹ́yìn sọ bàbá ń sọ̀rọ̀ nàìjíríà ní ìsìn ẹ̀rọ àwọn èèyàn ẹlòmíì ìsẹ́yàsà ló kọ rẹ̀ ní ọ̀rọ̀ nàìjíríà àárín ya ìsà ni ṣùgbọ́n wọ́n mọ̀ jẹ́ ya ìsà mọ̀ tún jẹ́ ìsẹ́yàsà. ẹ̀rọ ni ọlọ́run wa nàìjíríà yìí ọlọ́run jẹ́ ọ̀dà nínú àdúrà nàìjíríà tí ọba àdúrà náà láti ẹjọ́ ìná tó rèé ti bá ìtayà àtàǹtì rẹ̀. bàbá ní ọlọ́jọ́ nàìjíríà ọjà ó dọwọ́ ọlọ́run ó ya ìtàn òun náà ti já tán. ẹnu tó ó ti ń dá òsì ọlọ́run pé ṣé yóò sì yí padà mú mi ní ọ̀bọ̀dọ̀ rí báwọn eh, mú mi ní ọ̀bọ̀dọ̀ rí báwọn. ìpìlẹ̀ wa náà ni pé ká máa fẹ́ sánú bọ́ọ̀nù bìlá nàìjíríà ta sọ̀rọ̀ rẹ̀ yìí ọlọ́mbà àjọ dà ọgbọ́n mọ́fẹ́ràn ìlú rẹ̀ ẹ̀sìn tó bá kórìíra ìlú rẹ̀ ẹ̀sìn lórúkọ rẹ̀ kìí ẹ̀sìn ìlú ọkàn tó rí ọmọ gbé káàkiri tó bá jẹ́ pé ọ̀hún tó ń gbé jẹ́ àjọ ọkàn rádaràdà ni tọ́ nàìjíríà ọlọ́mọba wa tún ṣe ogun tó bàjẹ́ ń lọ́nà wa tún ṣe àwọn anírètí bí ọ̀tá ń tiwa kí ló dé dà nírètí ọlọ́run ló ní nǹkan nírètí bí yọ̀dà àwọn abikọ́ bàjẹ́ jíjẹ lọ́pọ̀ ọlọ́run sì jọ dà fún ọlọ́run bá tún ṣe. náà èèyàn bá ń fọ tààrí òfin rúṣùn. àdìkìrì àdìkìrì bò dìkìrì àbá. <laughs> kọ̀tà kọ́mbẹ̀ àzíkìrì wọ́n rí àtà ìrẹsẹ̀ àtàrò sólò alifatilam ti ń bẹ́m̀bẹ̀m lówó ẹ̀ṣẹ́ kí wẹ́ máa wó alifatilam tó wà ní pé àtà ìrẹsẹ̀ àtàrò sólò wọ́n ní ibìtọ́ lọ sọ alifatilam wọ́n ní sẹ́tí sí èdè kùránì ọmọ làgbára fún ẹni alifatilam ti bẹ́m̀bẹ̀ yẹn wọ́n ní sọ fún ayé pé má wàá tún máa rúṣùlù kiri mọ́ àti wí tẹ́lẹ̀ tí mo láti wí tẹ́lẹ̀ wà máa àrùsàrìnà ní pàbílìkà ìlà ìjàlá Ìlà ìjàlá nínú ilẹ̀ ìrìn àárín ìkúrọ̀. Wọ́n ní tọba fẹ́ túnmọ̀ rúsùlù ń dáhùn, alifàtíláàmù yẹn, gbogbo ń ta kíhùn ló ti kó sí. Ìjìbúlọ́wà níwẹ̀, mo ló ti rí alif àti láàmù lásán ọwọ́ ń túmọ̀ gbogbo ọ̀rọ̀ tá a kọ̀ àmọ́ arsenal ní kọ́bílíkà ilá rìjẹ́lá nínú ilé ilẹ̀ ìlànàkọ́ wọ́n ní túmọ̀ ẹ̀ wọ́n fẹ́ túmọ̀ àrùsùlù dáhùn tó ń bí o àwọn tá a sọ níbi àyà 1099 ìyún báwọn. nìṣó mhm. nìṣó àsìkò sí ọ̀rọ̀ nù. àtàkìbí ibrahim wọ́n ní sẹ́wọ́n fẹ́ lè pé gbogbo àwọn ànábì ọlọ́run àwọn òjíṣẹ́ ọlọ́run sí gbogbo wọn làwọn èèyàn wọn fojú wọn rí màbo sọ pé bẹ́ẹ̀ ànájọ́ ọlọ́run tó jẹ́ ọlọ́run kan wá wà tó wá olùgbẹ́dẹ́múkẹ́ ẹ máa bí ọ lè gbọ́ pé kò sí. kò sí. kí ló fà á àtà ìdẹ́sà àtàrùn lóṣù. kò sáà ọlọ́run tó jẹ́ òkè. ah ẹ̀yin náà bá tiẹ̀ máa gbogbo àwọn ànábì ọlọ́run ìbá ọmọ ti ànábì wa Musa ee ó wàhálà wàhálà torí ẹ̀sìn ọlọ́run tí ìsìn torí bá fẹ́ jọba ayé torí ẹ̀sìn ọlọ́run ló ń wá wùtà náà wà Muhammad ibi lè jẹ́ nìkan ní à ń lé ọkọ̀ ń bẹ̀ tó ń banú jẹ́ sí wọ́n ti lé ọkọ̀ ń lù rẹ̀. àbí ti ànábì wa Ibrahim lọ́sọ̀ ibi pàtàkì nìkan ní à ń lù wọ́n torí bóun ti dá wa. wọ́n lù ọ̀n bilala lásán lórí dá wa lọ́wọ́ sáko ń bẹ̀ hmm. ọ̀ mẹ́ntẹ́ jù náà náà hmm. kó tó jù náà náà fẹ́ẹ̀ pé wọ́n á mọ̀ jù náà lásán báwọn mo ti jalè pa hmm. ah ò lè rí bóun ó yìnyín àná wáyé kò ní ti mọ̀kàdìmá ah. nínú mọ̀kàdìmá ti fara wọn ọ̀kan mẹ́ta rẹ̀ nù kúrò áyìn ni ẹnu pé tí wọ́n ní ìyà tí lágbájọ́ jẹ ni pé a gé lápá kan tí wọ́n báyìí nà ní pàṣán kẹ́ tó gé lápá kan àbí nǹkan wọn ò ní wulẹ̀ mẹ́ta pàṣán mọ́ torí gígé lápá kan ti gbé gbogbo pàṣán wọn ò bèkí lẹ́yìn tí kí lọ́wọ́ ń sọ fún ọ̀nà pàṣán nígbà tí wọ́n fẹ́ gé lápá kan kí ni gbogbo pàṣán tó wọ́n á sọ fún àmì agbọ́dọ̀ fi sùn wọ́n ní ọ̀sọ̀ fún ayé pé gbogbo àwọn ànábì ọlọ́run pátápátá gbogbo wọn ni kí ni. ní wọ́n ju wọ́n rí ah, ara wọn bó wa ọba ní parọ́ mọ́ wọn ó ti fún mọ́lẹ̀ báwọn ọ̀hún fẹ́ jẹ́ pé ojú wọn rí èyí ṣe parọ́ mọ́ lásán ẹni tí wọ́n lu mẹ́nu wọn ẹni tí lu ànábì wa Muhammad ẹni tí eré ló pe dáwà kí ló wá kàn wá tá a wá fẹ́ sákò mbẹ kí ló sì bá wà wọn ò sì lè lu yẹn tí ìbá ṣe pọ̀ ń sọjọ́ abẹ́ǹkò náà bẹ́ẹ̀ ni o àwọn afọ́fẹ́ sọjọ́ abẹ́ǹkò wọn nítorí pé wọ́n fẹ́ máa lo ìgbẹ̀dẹ̀mọ̀kẹ́ láì ṣe é sòdodo ọ̀rọ̀ báwọn yẹn ọ̀sán náà ni tó eléhùn báwọn wọn ni gbogbo àwọn àrẹ́bí ọlọ́run ọlọ́run ọba wa sọ̀rọ̀ wa tààlà jẹ́rìí ẹ̀yà mọ́ra kùránì àtẹ́sí kùránì báyìí oní Suratul Hijra ayà kọkànlá lọ́mọ fún àwọn òjíṣẹ́ ọlọ́run lójú wọn rí ọlọ́run bá níwà máa yà tí wọ́n kàn ọlọ́run ti yẹ̀yẹ́ ẹ̀rùn sọ fún wájú wa kí ní wí náà gan-an ń ranù ọlọ́ọ̀lọ́ gbogbo àwọn ọlọ́run ọlọ́run ní wa máa. tó lọ́wọ́ fẹ́ àyà and seven bá máa bẹ̀rẹ̀ kí ló tẹ̀lé wà máa. Ẹ̀tọ́lá owó tó tọ́lá náà máa yà kẹwàá àti kọkànlá ọlọ́run bá sọ pé ṣùgbọ́n lọ́wọ́ máa fi gbogbo ẹgbẹ́ fún wọn sí ẹ̀yẹ ojú tí ẹ̀ ní orí máa bù ọlọ́run ní kó sí

fáwọn pé ó fojú ẹ̀rí yàtọ̀ sí ó fojú ẹ̀rí ìmọ̀ àmà bá wọ́n máa bá tún yorùbá wa sí tá a bá tún ṣèwé o <laughs> wọ́n ní ó fojú ẹ̀rí ó fìyà díẹ̀ jẹ́nu ṣùgbọ́n ó fojú ẹ̀rí máa bo kí ni jẹ́ máa bo ẹ̀yin yorùbá bá wa ọ ẹ̀mí ọmọ màá bo ń tèmi ṣùgbọ́n àtàwọn bẹ́ẹ̀ sí pé náà ọwọ́ fojú ẹ̀rí ìmọ̀ bo yẹn ni pé ìyàtọ̀ kọjá yà ẹ̀rìn ọ̀ yẹn báwọn ẹ̀ẹ́dẹ̀ wàá wọ pé gbogbo àwọn ẹ̀rọ wo tẹnìkan wo ti ànẹ́lùwà inú hù lábẹ́júwe sóràtò hù láyà إن تكفروا منا فإنا نكفر سورة هود آتت في هود ويصنع الفلك ويصنع الفلك وكلما مر عليه قومه سخروا منه قال إن تسخروا ìyàwó adé ọlọ́ni ẹ̀yìn tẹ́ fún wọ́n fi ẹ̀yẹ ojú yóò rí máa bó ní fàtàwó fàtàrà mú Suratul Hajj tún wo tànàbì Musa ya 44 hajj forty four ọlọ́run bá gbé wá asáàbù mádéyàn ni. wá asáàbù mádéyàn ni. ọ̀rọ̀ bọ̀ kó di bá mú ká. àwọn sábà ń bá ìkùnrin káàkiri ìyàtọ̀ ń máa kọ́ fún màkà ìfọ́tà àdáyàtì. alẹ́wà muhammad sallallahu alayhi aka mú ìkàmpù aláta alẹ́wà muhammad suratul an'am aya fifty six ọlọ́run bá sọ fún wa kánzábà bihi qawmuka wa huwa al-haqq. الحق وكذب به قومك وهو الحق قل لست عليكم بوكيل Ali Imran wá ní ti fọ́ ọlọ́wọ́ bá sọ pé جاءوا بالبينات والزبر والكتاب المبين tọ́ èyàn bá wọn náà ti rí pé gbogbo wọn náà lójú wọn rí ṣùgbọ́n àwọn tó fojú wọn rí ojú tí wọ́n rí ìmọ̀ àbò van tó wọn náà má fojú àwọn àfáà rí mọ́ o tó ọ̀fẹ́ tẹ ẹ náà rí máa bo <laughs> máa dáwò ọwọ́ rí máa bo tó rí báyà ìwà ẹnìkan ò ní ìdíkọ́lẹ́sẹ̀ máa bá ń tù ọ lójú látàrí kan bẹ́ẹ̀ ẹ̀ wọ́n ti bẹ́ẹ̀ mọ́ wọ́n máa sí lọ máa bá ń so àfàfà àti àbàdo ti ọlọ́run lókù onídìí kò ṣe pé wọ àfà àfẹ́ńdọ́bà wọ́n wulẹ̀ sí pé wọ́n wulẹ̀ wí ìjọka wọ́n ti ti kọ lẹ́tà àyà fún rẹ̀ wọ́n ní ọkàn yí padà ó lè máa àti fún kankan kan ó fojú wẹ̀ rí o mo sì fojú ẹ̀ rí màá rí pé ẹ bí wọ́n máa fúlà rí. Mm-hmm. ẹgbẹ́ orí tó ṣe bá ń lẹ́sìn ẹgbẹ́ ọmọ ìyàwó ẹ̀ ọmọ kú àbúlà àti ọmọ bó ṣe kú ọ̀rọ̀ béèrè bó ṣe kú pé àwọn <laughs> ikú ní agbára àbúlà torí kí ọdún tó yẹ kẹ́nìkan torí ìdí eléyìí bá ti sọ̀rọ̀ àwọn anábì ọlọ́run náà káàrà tó sọ̀rọ̀ àwọn àfáà náà láwọn àtọ́rọ̀ àwọn sàbí àkọ́sàbí ìwọ bú sàbí kọ́ má pè mí ló kọ́ mi mọ́ ìwọ bú kọ́ màmá bú dédé bó sì jáde ẹnu rẹ o kọ́ tọ́ sàbí kọ́ má ara pé màá sì dojú lé àbúrò rẹ rárá dojú rẹ tí ẹ ti bàjẹ́ nìyẹn tọ́ títí ọ̀ bàbá bàjẹ́ má pè mí ló kọ́ mi mọ́ bí o bá ti má wí nìyẹn bá ti dẹ́wọ́ ọdún ẹ̀ta nìyẹn ẹ̀ wọ́n ní kọ́ ẹ kọlọra máa ṣàyè rẹ lọ jẹ́jẹ́ rẹ mọkàlá àwọn tó bá dúró ti tẹ Ọlọ́run mọkà wọn ò ní ìdí wọn wí nǹkan kan bí wọn gbọ́n ẹ má tó wá wí nǹkan tó wá ṣe ọtán nù fúláwọ làwà o náà bó ti wá jẹ́ sí pé gbogbo àwọn ànábì Ọlọ́run ni wọ́n tọ́ yìí tí Ọlọ́run sì fìyà jẹ àwọn tó tọ́ wọn yìí bẹ́ẹ̀ náà ni jẹ́ àhún násòrò náà ó lè sọ pé àmàtí Ọlọ́run lòkúta mọ́mọ́ àyè násòrò ó lè béèrè pé kí lára ti ọlọ́run fáwọn òṣìṣẹ́ ọlọ́run kó nà ara bó wá. ẹ wọ́n ní àrùn tí ọlọ́run tó dé wá bá wọn náà ní báṣù náà tí mo túmọ̀ fún ayé ní ìyá lọ́lọ́run fi jẹ àwọn tó tọ́ wọn ìyá lọ́lọ́run fi jẹ àwọn tó tọ́ wọn. gẹ́gẹ́ bí sáà wílẹ̀ kan pé kí káwọn ànábì ọlọ́run ó kárí gbogbo àwọn ànábì ọlọ́run gbogbo káwọn ànábì ọlọ́run táwọn èèyàn sọ. kò sí wọn ò fojú ẹ̀ ṣùgbọ́n lọ́n àwọn tó wọn ò màbò bẹ́ẹ̀ náà ni àrùn ṣe kárí gbogbo àwọn ànábì ọlọ́run hmm. ànábì yìí ká ànábì tò nìyẹn àlẹ́ sọ́ra jẹ́ fojú ẹ̀ rí kí lọ́n wọ́n àrùn ọlọ́run gbà wọ́n ti kàpá kí ṣe ní tí ọ̀dà sí náà gbogbo àwọn ànábì ọlọ́run náà ọlọ́run náà ṣe ọlọ́ni iná àwọn ọlọ́run tó bá ti rí iná fúnra rẹ̀ sí ní tí ń bọ̀ lẹ́yìn ẹ̀ lágbára hmm. ọlọ́run bá ní ìní gan ọyẹ pé ọkọ̀ pé ọlọ́run sọ̀rọ̀ ó tún fi iná síbi ọ̀rọ̀ ni ó tún wá

ويوم يكون الأزمار يوم لا ينفع الظالمين معذرتهم ولهم اللعنة ولهم سوء Àrò tó lè fi gbogbo ẹnu sọ yí pé àrànṣẹ́ Ọlọ́run tí máa ń bá wọn òjíṣẹ́ Ọlọ́run nígbà tá a mọ̀ pé àrànṣẹ́ ọ̀gbọ́dọ̀ má kárí wọn. Tó lọ mọ̀ pé àrànṣẹ́ tí ó wà bá wọn táìpù ẹ̀ ó tún ní táìpù. Irú ẹ̀ yẹ́n máa ń sìn tí yọ pẹ̀yìn ṣe àlìkìyàmà ni wọ́n ti máa gbẹ̀san rẹ̀ àbí látàyè ni sọ pé látàyè yìí náà ni kò sóòtù sí ọlọ́run tọ́lọ̀ ọ̀ràn sí látàyè kò sóòtù àwọn ànábì ọlọ́run tọ́lọ̀ òfojú ẹ̀rí látàyè wọ́n tún dọ̀rùn náà yóò tún wá rí sọ́ọ̀tù lọ́kọ́rọ̀ àyà two fourteen ọba bẹ́ẹ̀ pé àrùn sí ọlọ́run fáwọn ànábì ọlọ́run ó súnmọ́ àyè tí wọ́n kọ̀ rí ibùbẹ̀ ni pé ó súnmọ́ ìwá ṣe pé wọ́n sọ pé tó bá ṣẹlẹ̀ báyìí ọwọ́ ànábì àkúb ní ìṣòro fọ́tí àtòtórí gíní lọ́wọ́mọ́ rẹ̀ ṣùgbọ́n jẹ́ sọ fún ọ ni pé yọ́ ṣẹlẹ̀ lórílẹ̀ ayé yìí náà ayé yìí náà ni ó ti ṣẹlẹ̀ ó kù jẹ́ tánàbí ó kú òláyé ló tó rí mọ́kàtí sallallahu alaihi wasallam àwọn ẹ̀sìn kan ni lọ́nà sọ pé ìdájẹ́ ànásùlọ́hí ó kù díẹ̀ tí láyé yìí náà ni ṣùgbọ́n ojú ti wọ̀ wọ́n tó gbógun tí wọ́n ṣúra tó bá kọ́lá tó fọ́ tí ọlọ́run ọba sọ pé wà láwọn. حتى حتى يقول الله. ọ̀rọ̀ tó jẹ́ ènìyàn o. حتى يقول الرسول حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله توتو بيتا بيرلون داولون بي على إن الله قريب أفات يا محمد أنا نصر الله على على إن نصر الله قريب على إن نصر الله قريب أو بيت أو بيت أو بيت أو بيت àti dọ̀rọ̀rọ̀ àti zúlìzìlú kó tó lè máa sọ pé màtá nẹ́sọ̀rọ̀ láàrá nẹ́sọ̀rọ̀ ayé yẹn ayé tara yín jẹ́ o ayé jẹ́ fún yín lọ́kàlẹ̀ ọmọ bá màtá nẹ́sọ̀rọ̀ lọ́ aláàrin nẹ́sọ̀rọ̀ lọ́ mọ́kànlá mọ́kànlá ọ̀ntara ẹ̀ jẹ́ kó tó lè màtá nẹ́sọ̀rọ̀ lọ́ àwọn kọ́rí bàtà wọ̀tọ̀rọ̀ àti wọ̀tọ̀rọ̀ ìkánu mẹ́tẹ̀ẹ̀ta kọ́kọ́ ti parí ẹ̀jẹ̀ tán. àti máa ń sọ wípé àdéhùn tó bá wọn òṣìṣẹ́ ọlọ́run ara ti wọ ọ̀gbá. àdéhùn tó bá wọn òṣìṣẹ́ ọlọ́run ara ti wọ ọ̀gbá. àní máa ń yẹ o. àní máa ń yẹ. tí díẹ̀ bá bá wa á yòrò. díẹ̀ nù wa ní ọ̀sẹ̀ kú jẹ́ wọ́n máa gbérí díẹ̀ díẹ̀ pé ẹ̀ẹ́dẹ́ ní ọkásùn bá jà wọ́n máa ṣe ẹ̀pẹ̀ mi kéègbé. ní orí tọ́lá onímọ̀ ẹ̀yìn bàtáwù jámọ̀ ọ̀mọ̀ni dọ̀rọ̀áwù jámọ̀ ọ̀mọ̀ni zúlízìlú ẹ zúlízìlú ọlọ́run ní zúlízìlú ẹ̀ka ọmọ pé wọ́n gbó wọ́n jìgìjìgìjì wọ́n pè wọ́n nàkànàkà ó ti dáná zúlízìlú sọmọ pé wọ́n ti tẹ̀kíráàrù dálídálà náà ó wà pé nàkànàkà jìgìjìgì ọgbà jáde bàbá ó ti wí na zúlízìlú wọ́n pè wọ́n nàkànàkà wọ́n gbó wọ́n jìgìjìgì ńlá zúlízìlú náà àwọn olè lára gbà àwọn nǹkan màtá náà sí olè lára àwọn sì rà nìyẹn o. Mhm. ọlọ́run ní fanújí amánìyàṣà wọ́n ti kìrá a pé fanújí mánìyàṣà o. mánìyàṣà wọ́n wà máa jẹ́ mọ̀kàn lòmìnì yìí hmm. tọ́bá ní fanújí amánìyàṣà. fanújí amánìyàṣà. yóò máa jẹ́ náírà eight náírà five náà wọ́n jẹ́ mọ̀ bẹ́ẹ̀ ni wọ́n ní àǹfààní títẹ́ níbi kìrá àmì èjì ẹ̀ jáde àǹfààní máa wà ẹgbẹ́ fanú ń jìyà mánàṣá àti fanú jìyà mánàṣá wọ́n ní tí ń túmọ̀ sí pé wọ́n ní fanú ń jìyà mọ̀dọ́rì ni fanú jìyà máa bí nìyẹn wọ́n ní fanú jìyà bó ṣe wúlò fáwọn ará àtàná fanú ń jìyà bẹ́ẹ̀ náà ni wọ́n máa wúlò fẹ́yìn ará tòní ọ̀rẹ́ àǹfààní tí wọ́n fi kẹ̀rá ọ̀rẹ́ والجمع بين المذهب ولا يرد بأسنا على قوم المسلمين وهو وهو الإجرام ولا يرد بحثنا عن القوم المجرمين الإجرام جلاب للهلاك wọ́n sọ fún wa pé ọlọ́run ní àní dá ìyá wa padà kò ní tà sí àwọn tó bá rúfin ọlọ́run mo wá ní rúfin ọlọ́run kò rí ìyá ọlọ́run. rúfin kò rí ìyá ọlọ́run. tó bá ti lè rúfin ọlọ́run kí ni a máa retí máa retí torí bọ́lá ni wà láyọ̀ ọ̀rọ̀ tó bá tó náà. Naam, aya tó lè mú ṣe àdì, àwa afẹ́sọ̀kalẹ̀ aya yẹn torí àkókò wa, aya tó jọ aya tè ní ta kí, aya tó ní ta kí kákọ́kọ́ kí náà gbogbo wa náà ní kájọ kí káwò pé ọlọ́wọ́n bá sọ pé àtà. Àtà.

yóò gúnlẹ̀ níwọ̀n bá ẹni ló rí pé àárọ̀ sí ẹni èyí ti bá ti rìn tọ̀ ayàtọ̀ wa parí ọlọ́run bá sọ pé lákọ́dí káàdà sí ìhìn sí ìhìn ìbọ̀wọ́ sí ìhìn kọ́sọ sí tó lè wù ní àlùbà. ọlọ́run ní dájú sáká ìtàn tí mo pa fún ah, kùránì máa tà púpọ̀ ah, wọ́n tún fẹ́ so wá pọ̀ mọ́ ní tàǹbà ó rí i pé wọ́n ti fi àyà méje wọ́n ti fi bọ̀ láàrin nígbà tí wọ́n gúnlẹ̀ ń bi tí ànábì àkóbò ànábì àkóbò yóò sọ pé tàwọ́pà ní mùsùlùmá ọ̀rẹ́ ẹ̀kọ́ni wọ́n ti máa gúnlẹ̀ ń bẹ̀ wọ́n wá wọlé wọ́n wá ń bá nàbí wa Muhammad sallallahu alaihi wọ́n wá dojú ọ̀rọ̀ pé àǹfààní tó jẹ́ nù tàn yìí wà nàbì náà rè náà rè náà rè náà rè ká má bàa fi wá gbàgbé pé súrà yìí náà ló ní ìtàn yìí bí wà conclusion àwọn ilé ìbò máa bá ń kọ kílókè ẹ̀fẹ̀ àwọn conclusion ń parí. kòránì wa mú kọmpútà wa Allahu Akbar ara wa ní nípa rí ni pé ẹ má gbàgbé pé tàbí mo ń sọ fún inú súra yìí náà nìkan ànábì ọlọ́run méjì gbangba Yusuf àti bàbá Yakub لقد كان في قصصهم عبرة لأولي الألباب ọ̀rọ̀ ní kò sí èméjì ń ìtàn wọn ìtàn ọlọ́run méjì sọ fún yín yìí ọlọ́run ìtàn wọn àti tàǹkà tó so mọ́ wọn lára obìnrin náà ìtàn náà ló ná ààrẹ wọn ìtàn ló ná àwọn kàyàrà ìtàn làwọn náà gbogbo nǹkan tí mẹ́nu túra yẹn látòkè délẹ̀ ọlọ́run ní làkọ́dí kò sí èméjì ńbẹ̀ ọ̀dájú sáká káàdà ní ìpapọ̀ ẹni bọ́rọ̀ tó nílé onílé alibá àbẹ̀rẹ̀ àríkọ́gbọ́n pọ̀ ń bẹ̀ fáwọn tó yéyé ah, àríkọgbọ́n pọ̀ ńbẹ̀ fáwọn tí wọ́n ní ìtàn tí ń bẹ́nu ìtàn sọ́dọ̀tì sọ́sọ́fẹ́ tó bá jókòó ti àyà kan bẹ́ tó bá wà nù olùlẹ̀ àlìbáyé mo jókòó njọ́ kan mo máa yà kan wáyé mo fẹ́ wo àwọn fàání ibùdó àti ń bẹ́nu àyà kan mo dá àárín kan mo fi Allahu Akbar tó o bá jókòó tí àyà kan bẹ ọlọ́run ló sọ bẹ́ẹ̀ o ọlọ́run ló sọ bẹ́ẹ̀ o nù tó wà ní tó o bá jókòó tó wà ń wò tó wà ń ronú pé islam àti mẹ́bẹ̀ ó ṣe ìsìn bá sọ àwọn nǹkan àwọn ó fa àwọn kò mú nǹkan kàǹfààní tó bá yẹ kó wà ní olùlé alibá ọlọ́run ní dájú sápá ara àwọn àpẹẹrẹ dàbí máa mọ̀ pé ó dájú sápá pé nǹkan bẹ́ẹ̀ ń bì kàn tí ibùrọ̀ ń bẹnu àwọn àyà tí lẹ́nu sáàtì yóò tún fọ́ pé confam ọlọ́run ti sọ pé lápálẹ́ dáa ẹnu tọ́lọ̀ ń fi ṣàlàyé ìtàn conclusion ó tún wá dá wa padà pé ìtàn yìí ẹ dá mà ẹ̀yin kẹ́ ẹ mà bí tẹ́ ẹ ti mà náà mọ̀ fẹ́ ròyìn òun náà ah kùránì dáa pọ̀ o mú ọlọ́run sọ ó ṣe conclusion fún wa tán wọ́n tún wá fẹ́ rẹkọmẹ́ndì inú ìwé tá a ti ń gbọ́ ìtàn fún wa ìgbé rẹkọmẹ́ndéṣàn ìgbé ìwé tẹ́ ẹ ti ń gbọ́ ìtàn yìí gangan ìṣẹ̀ tó sọ fún yín. ọlọ́run á sọ pé kòránì tẹ́ ń wò yẹn ọlọ́run ní kòránì tẹ́ ń wò yẹn tẹ́ ẹ ti ń ka ìtàn Yusufu àti gbogbo ń tẹ́ kàtà ní ìbúra wà nílẹ̀ yìí ó ní máa káàna àdì ìtàn yòókùtárì. máa káàna àdì ìtàn yòókùtárì. ó ní kì í ṣe ọ̀rọ̀ kan tẹ́nìkan dálẹ̀ fúnra rẹ̀.

ọtụtụ ọ̀pọ̀ mẹ́ àwọn ọ̀rọ̀ kálakàlà nǹkan kàbá yìí tó ń pè ha yíba tá nǹkan news paper yàtọ̀ gbogbo àrùn máa ka ara ìdáhùn ọlọ́run ìwà nẹ́bí alukùránì ní ta sọ̀kalẹ̀ yìí kì í ọ̀rọ̀ tí dálẹ̀ fún rẹ̀ ọlọ́run náà ni mo dálẹ̀ ṣùgbọ́n yìí lọ́mọ pé kọ̀ọ̀án tẹ́ ń wò ní òdodo tó ti wájú gbogbo òdodo tó ti wájú àlè kọ̀ọ̀án kọ̀ọ̀án ní stamp ìtí kọ̀ọ̀án bá ti stamp kì í sòdodo rẹ̀. wọ́n ní bẹ́yìn rìn àyájẹ́ yìí ayọ̀gbọ́n tí wọ́n bẹ́yìn rìn àyájẹ́ yìí pọ̀ nù kọ̀ọ̀án jẹ́ ń ṣe túmẹ̀ wọ́n á máa lò fún wájú. a máa lò kẹ́yìn ó sì pọ̀ nù kùránù ẹgbẹ́ lọ́rin tí ó yá wa ẹgbẹ́ náà yàdé yìí níwájú ẹ̀ lọ́wọ́ a máa wà lẹ́yìn báyìí tọ́ ní iwájú lélẹ́yìí báyìí náà yìí àwọn ọ̀rọ̀ tuntun síwájú síwájú kùránù ti sọ kalẹ̀ kùránù ni wọ́n máa jà ló ń tẹ̀ àǹfààní mẹ́rin ní àtòyìn náà yìí hmm. mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ àkọ́kọ́ ni pé onímọ̀ authentication àti kílẹ̀ ń pè tí a máa fi fún tí ó fi lè fún ní agbára pé kí ní yìí kò sí èméjì mẹ́ kòránì ni o wọ́n bá gbéwèé kan dé ní ìjọba kà fún wa á darí ẹ̀ padà lọ bá kòránì wọ́n bá pàṣẹ nínú kòránì hàn á sọ pé a ti gbọ́ àgbà ṣùgbọ́n tó bá ti lè yàtọ̀ sí báyìí ẹ̀rọ bìṣẹ̀ ولكن تصديق الذي بين يديه àǹfààní àkọ́kọ́ kòránì ní ẹkùnmí ní sàǹfààní ẹlẹ́ẹ̀kejì wàtẹ́ fún yíra kó lè ṣe àwọn nǹkan tẹ́ ẹ̀rá láyé ẹ̀lẹ́kùnrẹ́rẹ́ nínú àwọn òwe tànà ẹ̀lẹ́kùnrẹ́rẹ́ nínú àlùkò kì wá tún tẹ́lẹ̀ nìkan kú láṣẹ yìí gbogbo nǹkan ọlọ́ọ̀ni mà ń sọ̀rọ̀ ọlọ́ọ̀ni tẹ̀sílù kú lè ṣe ń tẹ́nu pa kì í sáláròyé ìdí kò sí tó ń gbé bọ̀ tó gbé wá sínú Qur'an tó ní rújú pọ̀nà dáadáa ló gbé wá Qur'an náà ló ti ń gbé bọ̀ náà ní Qur'an ìjọba ọkọ̀ ẹ̀fọ́ ó ní ni pé tíra náà tíra náà àkọ́kọ́ ni pé ẹnìkan ò kó gbé kalẹ̀ eléwọ̀n ìṣe rẹ́kọ̀mẹ́ndéṣà wọ́n wọ́n dọ̀tí ما كان حديثا يفتري ما كان حديثا يفتري ọkọ̀kọ́ wọ́n dọ̀ sùkúrò lára rẹ̀ a máa sọ nínú irun kọ́yìn dàtà a máa sọ àtàkìlíyà kọ́bùlà tàhìlíyà ọkọ̀ fọgbáná kò tó bọ̀bẹ̀ sí. àbí kúlà rẹ ní ìsìn ọmọ mi tó jẹun lálẹ́ àná ó jẹ tààrẹ lálẹ́ àná kúlà tí wọ́n bọ̀ fún jẹ sí ìbẹ̀tù wà aa ah, ọ̀fọ̀ oúnjẹ ti ná ah. lẹ́yìn ìgbà náà ẹ̀jẹ̀ àlọ́ fọ́ àbí ah. náà bọ́ fọ́ oúnjẹ dànù báwọn àwọn ẹlẹ́kọ̀ọ́ a máa sọ pé ẹ kọ́kọ́ fọ nǹkan kúrò náà kẹ́ ẹ tó da tuntun kí ni a fi ṣe táhìlìyà nù ayà yìí máa káàánà ọkọ̀ wọ́n dọ̀ sùkúrù nù kùránì pé kùránì èyí ti rọ́ oríṣi nǹkan tẹ́nìkan gbélé ẹ̀rọ tó wá gbé kalẹ̀ wọ́n fẹ́ máa ṣe táhìlìyà rẹ̀ wọ́n fẹ́ máa ṣe lọ́sọ̀ báyìí kí lọ́sọ̀ àkọ́kọ́ ọ̀sọ̀ àkọ́kọ́ nìyẹn ó ní pé má stampu tó ti rí kọjá náà àwọn àwòye tó ti wájú rẹ̀ ẹlẹ́ẹ̀kejì wà tẹ́ ẹlẹ́ẹ̀kejì nìyẹn pé a máa ṣàlàyé gbogbo nǹkan fún wa gbogbo nǹkan tó ọba rí ọgbà kò gbé wa ọba ń bẹ̀ ẹlẹ́ẹ̀kẹta o lè pé wà ó dé ní ah, bẹ́ẹ̀ ìmọ̀nà ní ọkùnrin ìlànà ẹlẹ́ẹ̀kẹta ní ìmọ̀nà ó tún jẹ́ ìmọ̀nà ẹlẹ́ẹ̀kẹrin ọ̀nà àtúnni àánú ọlọ́run wọ́n fi ìmọ̀nà ṣáájú wọ́n ní mọ̀ ní ìṣẹ́gbẹ́ àánú ọlọ́run wàhúdá wà rọ̀hùnmá ikọ̀ omi ní kákàkán wọ́n ní àlẹ́bùrọ̀ وهو التوسل بمعرفة المشاهد المعلوم إلى معرفة الغاية نعم والعبرة الموضوع في هذه القصة كبيرة جدا بها حادثة إلا وفيها نعم ومن تعمل ومن تعمل في هذه الآية تو ara wọn bó ti wá sọ àyà yìí ẹlòmíràn alẹ́ pé ẹ sọ àyà ilé ìmọ̀ ìtàn sọ́dọ̀ tó kò ní ìdáyẹ̀ tẹ̀ máa ń sọ onílà pàdé káyà sí ní ìkọsọ̀ sí ó ti yọ ń bẹ̀yẹn náà tí ọ̀bà tó wá yọ ọgbẹ́ tó ń sọ ọmọ ayà mi tó ti yọ ẹ̀yìn búrọ̀ tẹ́ ń sọun wípé aronú jinlẹ̀ orí ṣiṣẹ́ ọgbọ́n àtòyé tí ń bẹ́ nu sọ́dọ̀ tó Yusuf yẹn wọ́n wá ní lọ́wọ́ àyà keje sí Kùránì yẹn sọ́dọ̀ tó Yusuf àyà keje ọlọ́mọba sọ pé làpàdé káyà sí Yusuf àwọn ìfọwọ́sí. àyà للسائلين آيات للسائلين آيات للسائلين àwọn àlò àyà náà fún káàfi máa kẹ́kọ̀ọ́ àríwòye àríwòye pọ̀ nù ìta àwọn àṣepọ̀ kẹtọ́nù náà hàzì àyà wọ́n ròyìn alukùránì pẹ̀lú òyìn mẹ́rin nínú àyà yìí alákọ̀ọ́kọ́ wọ́n ní kùránì ní mọ́sítàmpù tó síwájú wáwà náà àyà sọ́tùlà ní àmà àyà 92 àmà rẹ̀ rí ẹ̀mẹ́ wọn wá àdá kìtà àbúrà ń gán náà wọn bá rọ̀ مصدق الذي بين يديه سورة يونس آية 37 وأتم بأن ولكن تحقيق الذي بين يديه وتفسير الكتاب لا ريب فيه من رب العالمين lórí pọ́jọ́ dáadáa bẹ́ẹ̀ náà ní ìṣòro àti pákọ́rọ̀ àyà 89 ọlọ́run bá sọ pé wà láàmú. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bá a sọ pé ó ń jẹ́ mọ̀sọ́kì ẹni tí ń sàǹpù òdodo tó bá wà náà tíra àtàná bẹ́ẹ̀ náà ni ẹ máa rò pé ẹgbẹ́ ni wọ́n ẹlòmí ọmọ rẹ̀ pé ọkọ ẹbí kan sáà ń pẹ̀lú àtàn wọ́n ní gbé mi ló kọ Quran òkè gbé mi ní ìyànà Quran ìyẹn ni pé muhaiminu ní Quran tọ́ba lọ́wọ́ sọ́tò Maida forty eight ọlọ́run bá ní wa ń lọ́nà ìwé kálífìtà bá bẹ̀rẹ̀ fọ́tò. ó rí pé iná lọ́tẹ̀lé mọ̀sọ́tì kan lè máa bẹ́ẹ̀ ní àdé iná kìtà ọwá ní wà mọ̀ háì nìyà. wọ́n ìdẹ́gbẹ́ o wọ́n ìdẹ́gbẹ́ o. Ah, ó gbè mí ní òun náà ìròyìn ẹlẹ́ẹ̀kejì náà tafsira kulli shay lọ́wọ́ suratu Tariq thirty and fourteen ó ní kùránì máa ń ṣàlàyé gbogbo nǹkan ọlọ́run bá sọ pé innahu la qawlun fasl. innahu la qawlun fasl. Àlànà àmà yàtà tí tọ́lọ́wọ́ bá sọ pé ní ثم إلى من يلاقيك وهدى سورة الإسراء آية 9 الاتراء آية كاسة ما بدا بين يا بدر القرآن ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا رجالات كانوا نعني ورحمة ألا أني الإسراء آية يسيتو ألا أني ومن الزل من القرآن ورحمة

àwọn àyàtọ̀ wá jọ àyàtọ̀ mi a ní àwọn àyàbí mẹ́ta tó jọ àyàtọ̀ kí lónìí ẹjá kọ́kọ́ kí àyàtọ̀ kí ná gbogbo wa ọlọ́run bá sọ pé láfàdé kí àná fi pàtó sí ní ẹ̀kọ́ ما كان حديثا يفترى ولكن تصديق الذي بين يديه وتفصيل كل شيء وتفصيل كل شيء وهدى ورحمة لقوم يؤمنون لقوم يؤمنون لقوم يؤمنون ó lè rú pé wàtá símílá kó ń lè ṣe ìhùnwọ̀húdá ọ̀rọ̀ ìròyìn mẹ́rin la ní àfi ròyìn al ní ìpín àwọn aráyà tí wọ́n ròyìn Al-Qur'ani ní ròyìn mẹ́tẹ̀ẹ̀ta irú ẹ̀ náà sí ni Suratul A'raf àyà 52 ọlọ́run ọba sọ pé wà láàrín jí náà ọjọ́ àbí ọjọ́ tún kílẹ̀ kan sí pé àwọn ará àwọn ayà ní ìṣẹ̀jẹ́ sí pé ìròyìn méjì péré ni a sọ àwọn náà sáì nínú mẹ́rin wọ́n mú méjì wọ́n ti pass àbí سورة الأعراف 203 أنا بعد أقول قل إنما تدعو إلى ربي هذا بصائر من ربكم وهدى ورحمة لقوم يؤمنون

nǹkan rẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ náà lọ́lọ́run fi ròyìn àlùkò ó sì gba kátàǹfààní lára nǹkan mẹ́rẹ̀ẹ̀rin náà ó sì gba kátàǹfààní lára nǹkan mẹ́rẹ̀ẹ̀rin náà nǹkan àkọ́kọ́ nǹkan àkọ́kọ́ òun náà ni wípé àtẹ̀sídìí ntí ọmọ sáàmpù nǹkan òun náà gbọ́dọ̀ jẹ́ olóòótọ́. ntí ọba náà kò tẹ̀lé nǹkan òun náà gbọ́dọ̀ jẹ́ olóòótọ́. ẹ ẹ ntí ọba jólóòótọ́ ò lè máa sọ pé òótọ́ ńlá bá jà sọ. ntí ọba jólóòótọ́ kò lè sọ pé òótọ́ ńlá a máa sọ pé alukur'an tíra òdodo ni a wà máa bẹ̀rẹ̀ pé wọ́n lọ́hún jẹ́ kí òdodo dí sínú gbèdé ayé wa ètò ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ ọlọ́mọ mọ̀ kó fún wa eléwọ̀n àkọ́kọ́ ni ẹlẹ́ẹ̀kejì wàtàfsí ìlàkùnlé ṣẹ́yìn kòránì kò sí nǹkan kan tó pa mọ́ ń bẹ̀ tọ́lọ̀ wọn

gbogbo àtàwà náà wà ní jami àtàwà lọ́kọ̀ bá tó báyìí àmọ́ wá ásáàrù kan káàkiri sáyẹ́nsì ló bí ọ̀sẹ̀ mẹ́ta ó sá máa tú gbogbo tíra lọ mọ̀ ń wá lọ ni ó mọ̀ ń wá lọ ni ó kò sí gbogbo àwọn gọ́gù dára bíi tẹ́ǹtẹ́ tẹ́ǹ gọ́gù gbogbo nǹkan ní sí a máa wá lọ amúgídí tára kó tó mọ̀ kó tó rí nǹkan tó ń wákàtí ìmọ̀ àwọn sábàmọ́ tó àwọn àwọn ọ̀tẹ́sí lákún lè ṣe yìí wọ́lọ́run gbogbo nǹkan tí wọ́n ń sápamọ́ nù mà ọlọ́run lá mọ́jọ sápamọ́ fáwà èyí tó ti fi mọ̀ wá tẹ́lẹ̀ mọ́jọ lọ àlékún ọlọ́run ti fẹ́ ní kọ̀ọ̀kan wa ọ̀wà rí bàbá rẹ̀ náà ni méjèèjì tọ́kùnrin wà húdá bímánà ọlọ́run mọ́tọ̀ wá ní o Bẹ́ẹ̀ bá máa bẹ̀rẹ̀ ìdínà síra ọkọ̀ ni mo ti fi ìdínà síra ọkọ̀ ni mo ti fi ẹnìkan ò lè mọ̀nà tán. Amọ̀nà jura wa lọ ni. Mùsùlùmí ọlọ́fọ̀ọ́rọ̀ ẹ̀. Ẹ Mùsùlùmí ló náà. Ìmọ̀nà kan náà sì ni kó fi jẹ́ Mùsùlùmí. Ìwọ́n tọ́lọ́ wá sáà nú tó tún gòkè kára ń jẹun ìmọ̀nà kan náà rẹ̀ wá bó o ti wá wúlẹ̀ kó gòkè tó tún wá máa ẹlòmínà tó náà tún ṣe kíni. àwọn àmà sọ̀rọ̀ pé wà húdà ọlọ́run ọba tàlékún mọ̀nà wa wà húdà ẹ̀sìn ti tún ní ọlọ́mọlẹ̀ akó ń bẹ̀. bàbá oníbídíà ọlọ́mbà ọ̀dà padà sínú súnná àwọn tàkìtìrì ọlọ́mbà ọ̀dà padà sínú súnná àwọn jẹ́mbà dáhà gbogbo ayé ọlọ́mbà ọ̀dà padà sínú súnná bàbá ń Súfí ọlọ́mbà adá padà sínú súnnà ọ̀nìkọ̀ ìdìríyà ọlọ́mbà adá padà sínú súnnà wà wà má wọ́n lọ́n wá fún wa ní kẹ́ẹ̀rẹ́ fún wa ní kẹ́ẹ̀rẹ́ ọlọ́run fún àánú ọlọ́run lọ́mọ àánú ọlọ́run láya àánú ọlọ́run lọ́kọ àánú ọlọ́run làlàáfíà àánú ọlọ́run ní kó rí jẹ àánú ọlọ́run ní gbogbo nǹkan rẹ̀ tí ní ìdí nì wàrà máa gbogbo àwọn tá a wá tafsir ọlọ́nkọ́ gbàdúrà wọn adúpẹ́ fọlọ́run tí a bẹ̀rẹ̀ tafsir suratu Yusuf ọlọ́run sì ní ká bá dé ìparí ẹ̀ lẹ́nu èyí tí agbára wa láti ṣe mọ̀ ọlọ́run lọ́mọ yẹ òjò tọrọ sílẹ̀ sí àyà àyà àyà láti kọjá nínú ẹ̀ ìbámi a máa wà láwọn ọdún míì àwọn tá a bá jọ jókòó tá a bá ń jọ ń tètè sí ọmọ yá ni wọ́n máa tó gbé rí lóru ni ìbámi aago méjìlá aláago méjìlá ń bẹ lóru.